عباد الله اتقوا الله حق تقاته واعلموا أن الله سبحانه وتعالى يبعث ما في القبور اعلموا أن الله سبحانه وتعالى أوجب علينا أوجب علينا معشر المسلمين الإيمان باليوم الآخر فمن أركان الإيمان الستة الإيمان باليوم الآخر هذا والذي كنا في فضل البيان عنه في هذه الخطبة المباركة وقد انتهينا في هذه الخطبة إلى الأمر الثالث من الأمور من الأمور التي تضمنته أو من الأمور التي تضمنته الإيمان باليوم الآخر ألا وهو الإيمان بالجنة والنار وأنهما المعاد الأبدي للخلق فالجنة دار النعيم التي أعدها الله تعالى للمؤمنين المتقين الذين آمنوا بما أوجب الله عليهم الإيمان به وقاموا بطاعة الله ورسوله مخلصين لله متبعين لرسوله فيها من أنواع النعيم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر قال الله تعالى إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وقال تعالى فلا تعلم نفس ما أخفي له من قرة أعين جزاء بما كانوا يعملون ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí ó dá ẹnìkọ̀ọ̀kan wa tó dẹ̀ sàwálẹ́sà nínú àwọn ẹ̀dá rẹ̀ pẹ̀lú ìṣẹ́wá ní olùgbàgbọ́ òdodo ìṣẹ́wá ní mùsùlùmí àwọn tó yẹ sí pé wọ́n ju pàjù tẹ́lẹ̀ fọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala lọ́kàn ṣoṣo àwọn tí wọ́n jọ wọ ara wọn fún ìjọsìn fún ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala nìkan láì dá nǹkan kan papọ̀ mọ́ ọlọ́wọ́n ọba nínú ìjọsìn mo jẹ́rí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun nìkan lọ́ba tó tọ́ láti máa sìn mo jẹ́rí pé Allah subhanahu wa ta'ala yìí ọba tí ò lórúkún ni ọba tí ò láfijọ́ ni ọba tí kò ní aláfiwé ni mo ti jẹ́rí pé Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rú ọlọ́ọ̀ba òjíṣẹ́ ọlọ́ọ̀ba ni ìkẹ́ ọlọ́ọ̀ba ní ọlọ́ọ̀ba tí ò ní dúró kó bá Ànábì sallallahu alayhi wa sallam kó bá wọn àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí a ń jọ mọ́lẹ́ ànábì sallallahu alaihi wa alihi wa sallam àtàwọn tí ó máa wá lẹ́yìn wa títí ọjọ́ gbogbo al-qiyamah Ibadallah ojú ọ̀rọ̀ ẹ̀yà lórí ẹnìkọ̀ọ̀kan wa ká nípa yọ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ kápá yọ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bọ́ lọ́wọ́ bá àríkẹ́rẹ́ ti pọ̀ wá láṣẹ nínú al-Qur'an al-Karim àti nínú ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá wa sọ látòrí àwọn annabi sallallahu alaihi wa alihi wasallam àwọn nǹkan tọ́lọ́wọ́ bá nígbàlá jọra annabi sí wa kápáyọ lọ́wọ́ bá subhanahu wa ta'ala níbàmú sí àwọn ọ̀rọ̀ wáyé kápáyọ lọ́wọ́ bá subhanahu wa ta'ala bí àwọn ẹni rí ìsáájú èlé tó ń pé ojú ọ̀nà wọn òun náà là ń rìn gbogbo ẹni tó bá lè fẹ́ ṣe àṣeyọrí inú ẹ̀sìn ẹni tó bá fẹ́ ṣe lọ́wọ́ bá lọ́sùn fáánù tààlà lọ́nà tó lọ́wọ́ bá nìkẹ́lẹ́ yọnu sí ojú ọ̀nà àwọn ẹni rí ìsáájú yìí ojú ọ̀nà àwọn ló gbọ́dọ̀ máa rìn. Ibadallah ọ̀rọ̀ tí à ń tàwọn ẹlẹ́sìn eléyìí tàbí ń kọ́ra wọn lẹ́kọ̀ọ́ nínú àwọn kútùbà wa yìí eléyìí tàbí bá bọ̀ òun náà ni ọ̀rọ̀ nípa al-imanu bil yawmil akhir ìnígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn ọ̀rọ̀ yẹn ní fẹ́ni kọ̀ọ̀kan wa tánà mọ̀ wípé ìnígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí gẹ́gẹ́ bí mùsùlùmí kágbà ọjọ́ ìkẹyìnbọ̀ ìkan nínú àwọn orígun ìgbàgbọ́ mẹ́fẹ́ fani ilé ìtọ́lọ́wọ́ba Allah subhanahu wa ta'ala tó ṣe ilé ọ̀ràn ilẹ̀ tí wà lórí tọ́lọ́wọ́ba alìkẹ́lẹ́dẹ̀ fi ìgbàgbọ́ yẹn rinlẹ̀ inú al-Qur'an al-Karim bẹ́ẹ̀ la Nabi sallallahu alaihi wasallam náà fi ìgbàgbọ́ yẹn rinlẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ eré ilé táwọn mùsùlùmí gbọdọ̀ nígbàgbọ́ sí táàdẹ gbọdọ̀ máa fi tẹ̀rí táàdẹ gbọdọ̀ máa máa ẹ̀sìn wa lé lórí wọ́n bá wa látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ìgbàgbọ́ ìrìnlẹ̀ ìnígbàgbọ́ nípa ọjọ́ ìgbèdà kìyàmà ìgbàgbọ́ kan tó rinlẹ̀ nínú báyà àwọn sálàfù hàbìyì ummah àwọn ẹni ìsáájú àwọn àwọn tí wọ́n jọ máa kẹ́kọ̀ọ́ ànábì sallallahu alayhi wa sallam nínú nǹkan tá ànábì sallallahu alayhi wa tó gbè sí wọn lọ́kàn tó di jòkó sínú báyà wọn eléyìí tí ó jòkó sínú àdìsọ́kà wọn òun náà nìkan nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ ìkẹyìn Al-Qur'an dẹ̀ gbé wá wípé àwọn tí wọn ò kí nígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn òun náà làwọn kèfèrí àwọn ẹlẹ́bọ̀ọ́ àwọn ni wọn ò nígbàgbọ́ sọ́jọ́ kẹyìn gbogbo ẹ̀rí tánẹ́bí sallallahu alaihi wasallam tó kó wá tọ́lọ́wọ́ bá rí jẹ́lá sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam láti pèpè síbi ká nígbàgbọ́ sọ́jọ́ wọ́n mọ̀ wá mú àwọn egun tó ti ju wọ́n mọ̀ wá bí ti ẹ̀yẹ pé ẹwùn kẹta lẹ́bi sọ̀rọ̀ láwọn fẹ́lẹ̀ ní ọlọ́run bá àdékẹ́lẹ́ tó gbé dìde padà tó ó takò làákàyè wọn nítorí pé ó takò làákàyè wọn yẹn wọn ò gbá wọlé ó ba nínú jẹ́ lónìí pọ́pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí náà lónìí òṣùwọ̀n tó fi tọ́ gbé kalẹ̀ lórí eléyìí tí wọ́n gbà àtẹ́lẹ́yìí tí wọ́n bá takò nínú àwọn ìpèpè Islam kódà kálukọ̀ hàn ní pèpè sí òun náà ni làákàyè wọn làákàyè wọn òun ni wọ́n fi ń ṣe mẹ̀ẹ́yà lórí kílá nínú pẹ̀pẹ̀ Islam kílá tako ìbámọ́ ṣe bẹ́ẹ̀ ni sáàrí nínú àwọn tó ń pèrà wọn láàfáà mùsùlùmí lónìí tí ó máa tako ọ̀rọ̀ al-Isra wal ní alukur'an fẹ́ pé ibi tó rìn lẹ́dí ọlọ́run bá lọ subhanahu wa ta'ala sọ ní sọ́rọ̀ kan lórúkọ ìṣẹ̀lẹ̀ ibi tí ṣẹlẹ̀ yẹn tó ní orí parí ọlọ́run kò ní sọ́rọ̀ tó ti sọ́rọ̀ ẹni ọta ko orúkọ yìí pé kò sí ti jẹ́bẹ̀ ní alukur'an ma an alukur'an maktubun wa hadhihi sura maktubun bi hadha al-ism tó ń di wípé wọ́n kọ alukur'an wọ́n jẹ́ kọ sóòrọ̀ yìí pẹ̀lú orúkọ yẹn nínú alukur'an tẹ́lẹ̀ sábà bá gbé alukur'an wa jáde ìsì alukur'an tó wà lọ́wọ́ gbogbo mùsùlùmí sábà gbé jáde ìsì ní tá a bá ń bẹ̀ lórúkọ tí wọ́n kọ fún sóòrọ̀ yìí òun náà ní sóòrọ̀ fìlì sọ̀rọ̀ ìkànnì àwọn tó ń tẹ̀ra wọn láfa mùsùlùmí tí wọ́n ń pàṣẹ mara yìí mara wọn kódà tó ń pàpè mara ìjà síwájú nínú mímọ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ní kò sí nǹkan tí ń pè nǹkan pè ní sọ́rọ́tò ìsọ́rọ́ nínú Al-Qur'an ó ní sọ́rọ́tò bá ní ìsọ̀rọ̀ ìlú wa kò sí nǹkan pè ní sọ́rọ́tò ìsọ́rọ́ bákan náà ó ní ìṣẹ̀lẹ̀ al-Isra wal-Mi'raj táàkì ń sọ ẹ̀ jẹun ó ní ní àjòyìn ànábì wọ̀nyí ó ní ànábì lọ gbàrún ní sánmà ó ní ọ̀rọ̀ ni ànábì ọ̀dọ̀ sánmà gbàrún kankan ànábì ti ń kí ọ̀run gan síwájú ká tó sọ pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n àwọn eléyìí kílẹ̀ ní ìgbára lé láti rí tako nǹkan tí Kùránì tẹ̀rẹ̀lẹ̀ tọ́yẹ́ pé ayà alákọ̀ọ́kọ́ nínú sura yẹn onára ti sọ sura yẹn lókọ alhamdulillahi alladhi asra bi 'abdihi laylan min al-masjid al-haram إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم إنه هو السميع العليم إنه هو السميع البصير إنه هو السميع البصير آية على قول الصورة توفي كان لأن يتقوا onígbàgbà tẹ́ni ìgbàralé kò sẹ́rì kẹta tẹ́ni ìgbàralé tí kì bá ṣe làákàyè rẹ̀ làákàyè ló fi sọ bẹ́ẹ̀ ni tí kìí bá ṣe páwọn èèyàn tí ń rìn lànà àwọn kèfèrí láyé lónìí pẹ̀lú kójọ́ sí wípé làákàyè wọn ni wọ́n fi sòsùn wọn kí wọ́n máa gbà wọlé nínú ìpèpè Islam àti kí wọ́n máa takò a ò bá ti rí inú àwọn tó ń pẹ̀lú àwọn láàfọ́ àmùsùlùmí ẹni tó ń takò ìṣẹ̀kọ́ kòròkọ́mọ̀ wípé òṣùpá pín sí méjì fún alẹ́ ìsọ̀tọ̀ ẹni tí ó takò àti ìsọ̀tọ̀ ẹni ìta náà ló tako ìṣẹ̀kọ́kùn kọ́mọ̀ kò sí nǹkan kásẹ́ ní ìbára lé tíkẹ̀ bá ṣe làákàyè tó dọ̀tí tíkẹ̀ bá ṣe làákàyè tó ń ta rẹ̀ làákàyè tó gbádùn nítorí báwọn onímọ̀ yọ wípé aláàkùn tẹ̀lé wọ́n kọ orí hijira katakù ní dáru ta'arudil akli wan naqli ìtakò wípé làákàyè àtẹ̀rí máa ń takora wa wọ́n kó àwọn ẹ̀rí wá láti takò láti gbé jìnnà láti ti dáru yẹni pé láti ti dànù láti dá ọ̀rọ̀ yẹn dànù wípé làákàyè àtẹ̀rí máa akli wan naqli ìgbádànù

ó jòkó sínú làákàyè ẹ̀ tako ẹ̀ ń takọ́ fa ni pé làákàyè yín ó lálàáfíà làákàyè yín ó gbádùn làákàyè yín ẹ̀rí ló ń darí ẹ̀ ibi tí ẹ̀rí bá darí ẹ̀ sí ibẹ̀ ló lọ ibi tí ti gbé wá òun ni làákàyè yín ló ń gbà wọlé ibi tí ti takò ní làákàyè yín takò tó torí ẹ̀ gbogbo ọgájá yìí bá ti gbé wá báyìí tó bá ti gbé tó bá ti bọ́ sínú làákàyè yóò ṣe déédéé mẹ́rin yóò jòkó jí mẹ́rin nǹkan tó fà á nìyẹn irú àánú yẹn irú àánú ọlọ́wọ́ bá yẹn ó ní òsí lára ní òsí lára ẹni táwọn sọ wípé ó tako àwọn nǹkan wọ̀nyí kò sáànú ọlọ́wọ́ yẹn lára rẹ̀ ọlọ́wọ́ bá kó sáànú wa òun kọ́ ní nǹkan tá a gbèrú tá a fojú sùn táwọn ẹni bá ara sọ̀rọ̀ nínú kótó àwa yìí ṣùgbọ́n ọ̀rọ̀ ya lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wípé àwọn tí wọ́n ń tako ìgbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn tí wọ́n ń tako ìtẹ̀ nínú sàárè àwọn kèèsì rí lásìkò anẹ́bì sallallahu alaihi wasallam gbogbo àwọn ẹ̀rí tọ́lọ́wọ́ bá àdíkẹ́ látọ̀kalẹ̀ láti pèpè sí gbàgbọ́ yìí láti fi ọrẹ́lẹ̀ in tó mú ọmọ tako àwọn ẹ̀rí yẹn bá ṣe ń kà fún wọn bá ṣe ń kò gba nǹkan yẹn wọlé làákàyè náà fi ń tako ní pé làákàyè ń sàárẹ̀ Naam adẹ́jí sàlàyé fún wa ní kútùbà ilé tó kọjá nípa wípé aljanna ká nígbàgbọ́ sí aljanna àti iná ni kẹta alámàrí kẹta nínú àwọn alámàrí tí ìnígbàgbọ́ sọ́jọ́ gbẹ̀dẹ̀ kẹyìn tó kó sínú nínú àwọn àgbàgbọ́ ni aljanna ka kágbà yí pé méjèèjì o ní ibùsẹ́rí padà gbogbo ẹ̀dá ibùsẹ́rí padà tí gbogbo ẹ̀dá ó máa gbé lọ ààyè ibi táwọn ẹ̀dá ó sẹ́rí padà tí kún sí máa gbé lọ gbére láyé méjèèjì aljanna àjẹ́kóyọ̀ wípé ilé ìkẹ́ni tọ́lọ́wọ́ bá àlejọ́lá ti dá tọ́lọ́wọ́ àlejọ́lá pèsè rẹ̀ kalẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo àwọn olùpáyọ̀ ọlọ́wọ́ ba àwọn tó jẹ́ sí wípé wọ́n nígbàgbọ́ pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá àdíjẹ́ láti lọ́rọ̀ èèyàn lé wọn lórí kan nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ wọ́n gbà wọn kan yẹn gbọ́ àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe àwọn ìtẹ̀lé ọlọ́wọ́ba àtòjíṣẹ́ ọlọ́wọ́ba wọ́n ń tẹ̀lé ọlọ́wọ́ba wọ́n ń tẹ̀lé òjíṣẹ́ ọlọ́wọ́ba wọ́n gbé ìtẹ̀lé ọlọ́wọ́ba dúró ìtẹ̀lé àti ọlọ́wọ́ba àti ìlànà tàbí sọmọlá ọ̀sánlá wọ́n gbé dúró wọ́n dẹ̀ ń ṣe àwọn tó yẹ sí pé wọ́n fọ́ ìjọsìn wọn má fọ́lọ́wọ́ ọba nìkan ọlọ́run nìkan náà ń fún ìtumọ̀ wọ́n fọ́ ìjọsìn wọn mọ́ fọ́lọ́run nìyẹn ọlọ́run ọba nìkan wọ́n fún bẹ́ẹ̀ sì nítorí tọ́lọ́run nìkan náà fi ń jọ́sìn yẹn wọ́n á ṣe nítorí àníyàn nǹkan mí lẹ́yìn ọlọ́run pé àwọn nǹkan mí lẹ́yìn ọlọ́run nítorí ẹ̀kọ́ tí aṣíwájú ẹ̀sìn ni wọ́n àwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ tó láti kó àwọn èèyàn jọ àwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ tó wọ́n fẹ́ jọ̀gá láàrin àwọn èèyàn pé ah, àwọn ẹni ọlọ́run làwọn eléyìí àwọn aṣíwájú ẹ̀sìn ni wọ́n àwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ nítorí wọ́n fẹ́ káwọn èèyàn máa yìn wọ́n àwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ nítorí wọ́n fẹ́ káwọn èèyàn kí wọ́n máa dá dúkìá yìí jọ fún wọn àbí nítorí àǹfààní kàtí kejì tán fẹ́ jẹ lọ́dọ̀ àwọn èèyàn àwọn èèyàn máa ẹ̀sìn náà wà àwọn ní táwọn wíì tọ́lọ́wọ́ bá àdíkẹ́lá dá àlìjẹ́nà torí tí wọn tó sì pèsè rẹ̀ kalẹ̀ fún àwọn ìṣẹ́lẹ̀ ìjọsìn wọn ọlọ́run nìkan náà fọmọ́ fún ọlọ́run ni wọ́n máa ń dìsẹ́mì ni wọ́n máa ń gbà lérò lórí ìjọsìn wọn wọ́n lè jẹ́ni tó máa ń tẹ̀lé jù sí ọlọ́wọ́ bá ìròyìn táàrí lára wọn ni nínú àwọn ìròyìn táàrí lára wọn ni òjì sí ọlọ́wọ́ àwọn máa jẹ́ náà wọ́n máa tẹ̀lé òjì sí ọlọ́wọ́ nínú ọgbà àlìjẹ́nà tá ń sọ yìí oníranran oríṣiríṣi àwọn ìkẹ́ oríṣiríṣi àwọn ìdẹ̀ra tójú òrírí tọ́nà ọba àdìkẹ́lá dá síbẹ̀ àwọn ìdẹ̀ra àwọn ẹ̀kẹ́ ọlọ́wọ́n bá tí ò gbọ́rí tọ́lọ́wọ́n bá àdìkẹ́lá dá síbẹ̀ àwọn ìdẹ̀ra àwọn ẹ̀kẹ́ ọlọ́wọ́n bá tí ọkà òrórí òun ọlọ́wọ́n bá àdìkẹ́lá dá síbẹ̀ ọlọ́wọ́n bá àdìkẹ́lá sọ nínú al-Qur'an ọlọ́ni innal ladhina amanu ọlọ́ni dájúdájú àwọn tó iná lẹ́bí na ámànù dájúdájú àwọn oní ìgbàgbọ́ wà ámìlú sọlihát tí wọ́n dẹ̀yìn tó ń ṣiṣẹ́ eré wà ámìlú asọlihát tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ eré ọ̀rọ̀ nípa al-iman ìnígbàgbọ́ tí ìyànjú olùgbàgbọ́ àti iṣẹ́ eré ọ̀rọ̀ tí ò ṣe fi ṣeré ní tí bá ń wá àlìjẹ́nà tó bá fẹ́ wọ́n ọgbà àlìjẹ́nà nítorí ẹ̀ kò tọ́ ká fi ìròyìn ìgbàgbọ́ ká fi ti sọ́dọ̀ ẹni kankan àbí tí ìyàbá jẹ́ mùsùlùmí àwọn ìmọ̀lẹ́ àwọn ìgbàgbọ́ àwọn ìgbàgbọ́ àwọn òun ìgbàgbọ́ ọlọ́ọ̀bá kọ́sọ́ àtọwà ẹni tí ó gbà nẹ́bì lójú sí ọlọ́ọ̀bá ẹ̀sìn tí gbàgbọ́ ti sọ́dọ̀ ọlọ́run kan wá sí àwọn ìdèkéde àwọn àjọ̀tí tó ti sá sínú làkáyẹ wa ọlọ́run bá rí jẹ́ bàbá fọ́ mọ́ tí bá yìí ti jẹ́ àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ <laughs> ẹlẹ́sìn ìgbàgbọ́ Allahu akbar àwa mùsùlùmí lẹ́lẹ́sìn ìgbàgbọ́ torí pé gbogbo òjíṣẹ́ ọlọ́run bá pátá èwo làwọn ìgbàgbọ́ nù gbogbo wọn ẹmú òjíṣẹ́ ọlọ́run bá kàwájú mùsùlùmí ìgbàgbọ́ gbogbo wọn lágbàgbọ́ pátápátá àwọn tí wọn wọn lòdì sí ọlọ́run gbàgbọ́ wọn láwọn tí wọ́n gbàgbọ́ náà wọ́n sí ọlọ́run tí gbàgbọ́ nìyẹn àwọn tí wa àgbà ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run a ti gbà gẹ́gẹ́ bí ẹni tó ẹ̀ka máa jọ́sìn fún iná lẹ́bínà àmànù ọlọ́ni dájúdájú àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ wà ámìlù sọ́lìhà ọlọ́ni tí wọ́n dẹ̀ tún ṣe àwọn iṣẹ́ rí òlá ìkẹhùn kọ́yìnrùlbàríyà ọlọ́láwọn tá júwe tíròyìn yìí ń bẹ lára wọn ọlọ́ni àwọn ni wọ́n lóore nínú àwọn ẹ̀dá kọ́yìnrùlbàríyà wabil a'mali salihah aw wabil a'mali salihah a pè wọ́n lẹ́ni rí a pè wọ́n lẹ́ni tó lóore tó dáa jùlọ nínú àwọn ẹ̀dá Ọlọ́run Ọba nítorí wípé ìròyìn ìgbàgbọ́ ń bẹ pẹ̀lú wọn wọ́n ti máa ń ṣe àwọn iṣẹ́ olóore torí ẹ̀lọ́ bá ríkà sọ wípé ulaika hum khayrul bariyya ulaika Ọlọ́run bá tó wá ní hum jùlọ yẹn lágbára púpọ̀ lọ́dọ̀ àwọn oníbàlárọ̀ ó lágbára púpọ̀ ọlọ́run bá láwọn ta sọ̀rọ̀ wọn tẹ́yẹn ọlọ́run bá láwọn ẹlẹni tó jẹ́ sí wípé kò sẹ́lòmí tó lè wọnú ẹ̀ májú àwọn lọ kò láìkẹ́ hùn kọ́yìrò ìbárí awon ni wọ́n lórí nínú àwọn ẹ̀dá ọlọ́run bá ní nígbà tó lọ́wọ́ àdíjá kò wọ́n lẹ́ni retán lé ayé ọlọ́wọ́ ní jaza òhùn ẹ̀san wọn lọ́jọ́ gbẹ̀dà òkèyàmà ẹ̀yìndà rọ́bìnì ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́ bá wọn ẹni bẹ́sẹ̀ yẹ ti tóbi tó ọlọ́wọ́ lọ́sùn hàn àtàrà nígbà tó fẹ́ jẹ́ kí a máa bẹ́sẹ̀ yẹ ti tóbi tó ọlọ́wọ́ bá ní ẹ̀yìndà rọ́bìnì ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́ bá wọn kìlẹ̀ yìí túmọ̀ òun yóò jẹ́ ká mọ bí ẹ̀san yẹn bó ṣe tóbi tó tó bá yẹ pọ́lọ́wọ́ bá lè ní ẹ̀san wọn ń bẹ lọ́dọ̀ ọlọ́run èmi ọlọ́run bá nìkan mo ní ẹ̀san wọn lọ́dọ̀ ẹ̀dá kankan ò ní ẹ̀dá kankan ò ní kápá láti san wọ́n lẹ́san lórí al-imanu wal-a'malu salihah ẹ̀dá kankan ò ní kápá rẹ̀ àti lọ́dọ̀ èmi ọlọ́run bá lọ́wà ọlọ́run bá ní jannatu adinin ọlọ́run bá tẹ́jẹ̀rí min tahtiha al-anhar ọlọ́ọ̀bá ní inú àwọn ọ̀rùn yóò gbà yẹn òun ni pé àwọn akérèmọdò ń sàn lábẹ́ rẹ̀ abẹ́ rẹ̀ àwọn odò ń sàn bẹ̀ àwọn àtàkódò ń sàn lábẹ́ àwọn ọgbà yẹn khalidina fiha abada ọlọ́run láwọn wọ́n máa gbénú ẹ̀ lọ gbére radiyallahu anhum ọlọ́wọ́ bá àdékẹ́lá yọ́nú sí wọn wa radu anhu àwọn náà dẹ̀ yọ́nú sọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala wọ́n yọ́nú sí tọ́lọ́n ṣe fún wọn wọ́n yọ́nú sọ́lọ́wọ́ bá gẹ́gẹ́ bí ọlọ́run fún mọ̀ sí dhalika liman khashiya rabbah ọlọ́ni ń tàà sọ yìí ìròyìn ọlọ́jẹ́ fún gbogbo ẹnikẹ́ni tí àwọn ìròyìn ta wí tó bá ń bẹ lára rẹ̀ ìṣèlú lójú kòkòrò ló dẹ̀ jẹ́ gbogbo ẹnikẹ́ni tí ò bá dì sí lára rẹ̀ kóun náà náà jẹ́ kan nínú lè jẹ́ kan nínú gbogbo tá a ní gbogbo wàhálà wa ọ̀kọjá báyìí fẹ́ jẹ́ kan gbogbo àwọn ìròyìn tọ́lọ̀ bá wí tá a bá ti lè tájọ tó bá ti lè pé ẹbọ kan ó ní pé inna Allaha la yukhlifu al-mi'ad ọlọ́run bá ilé tẹ́lẹ̀ òkè ń yapa àwọn àdéhùn rẹ̀ àwọn àdéhùn ọlọ́run bá lọ́sùn fáwọn ọ̀tà ààrì káwọn náà dáre kálá ti pé gbogbo àwọn ọ̀rùn ìtọ́nà bá ìkẹlá nínú ọgbà jẹ́nà ẹ̀mí kẹta ò lè nímọ̀ nípa rẹ̀ ní tá a fi pamọ́ fún wọn ní àwọn nǹkan tí máa ń mú ojú tutù ní kúrò ti ààyò ní àwọn ìgbádùn tó pé ní máa ń mú ojú tutù kò sẹ́ni mi kàkà tó mọ̀ ojú kàkà ò rírí etí kàkà ò rí ẹ̀mí kàkà kò rórí kò rẹ̀ sẹ́ni tó bó ti rí ma ó fi ẹlẹ́hùn ní tá a fi pamọ́ fún wọn nínú ọgbà jẹ́nà nígbàdùn mi kúrò ti ààyò ní tí yẹn bá jaza'an bima kanu ya'malun ọlọ́run ní eléyìí báyìí ó jẹ́ ẹ̀san fún nǹkan tí wọ́n ṣe ń rí ayé ni jaza'an ẹ̀san lọ́jẹ́ tó bá mú tó bá mú ẹ̀san lọ́jẹ́ tó ṣe déédé ẹ̀san lọ́jẹ́ tó tóbi bima kanu ṣe فهي دار العذاب إليه يعني التي أعدها الله تعالى للكافرين الظالمين إليه تقول الله أبا لجلة الدار ودك بسيره kalẹ̀ fáwọn kèfèrí àwọn alábòsí agbọ́nimóhun àwọn tó ń sàbòsí fọ́lọ́wọ́ba Allah subhanahu wa ta'ala tó ẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́ba òun gbé fún ẹ̀dá mẹ́lẹ́yìn ọlọ́wọ́ba zulmù tó torí ka tánkù ní zulmù ìtánkù lábòsí oná ni wádùn ṣe fi ghairi mahallihi kéèyàn gbé nǹkan sí ibi tí è sáyé rẹ̀ àbòtí lè yẹn ti yẹn kéèyàn gbé nǹkan kan sí àyè ibi tí è ṣe sí ẹ̀ ẹ ti sàbòsí so gbogbo ẹnikẹ́ni tó bá gbé ìjọsìn fún ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run ọba ó ti gbé ìjọsìn síbi tí è sáyé ẹ̀ nìyẹn ó sàbòsí fọ́lọ́run ọba lọ́sùn márùn-ún tó ní ìjọsìn yẹn zulmù tó burú jù nìyẹn alẹ́dínà àmànù wà lámíyàlbìsù ìmánahùn bí zulm wùláìkà láhùmùl amnu wà hùn muhtadun ìbátáyà yìí tọ̀kalẹ̀ orú àwọn sọ̀hábà lójú wọn lọ́bá nẹ́bí sọlọ́sọ́lá pé ayyuna láyọ̀ zulm nafsa ewu nu wa ni oni sabu nti fẹmi ara rẹ̀ Ọlọ́run bá níjà rẹ sọ pé alẹbínà amanu wà lámíyàlbìsù ìmánahùn bí zulm Ọlọ́run bá láwọn tí wọ́n nígbàgbọ́ òdodo tí wọ́n wulẹ̀ róye àbùsí papọ̀ mọ́ gbàgbọ́ wọn báwo la ìfẹ́ là ń bi ilé ayyuna láyọ̀ zulm nafsa ewu nu wa ni oni máa sabu nti fẹmi ara rẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ ike tọ́lọ́wọ́ bá wíkọ́ lẹ gbọ́ yẹ zulmu tọ́lọ́wọ́ máa lè kẹlọ́ sọ mẹ́yẹ ẹbọ ni alam tasma'u qawla Luqman libnihi wa huwa ya'idhuhu sẹ́yìn náà gbọ́gbọ́lọ́wọ́ máa lè káyẹ sọ fún wa nípa Luqman nígbà tó ń ṣe wá àti fọmọ rẹ̀ ni ẹ gbọ́gbọ́lọ́ tí Luqman sọ fọmọ rẹ̀ ni bàtún ṣe wá àti fún ya bunayya jẹ́rẹ́ ọmọ mi kékeré la tushrik billah mọ́sẹ̀bọ pẹ̀lú ọlọ́wọ́ bá inna shirka la zulmun azimu tààrífù tó dáa fún ṣírkì ni lára ẹgbẹ́ wáyé alùpùpù ń sọ fọ́mọ rẹ̀ pé inna shirk torí pé dájúdájú ẹgbọ́ títe la zulmun azimu tẹ́rí la zulmun azimu tàrífù ṣírìkì nìyẹn wípé ẹbọ àbòjí tó tóbi tàrífù zoom ìtumọ̀ àbòjí nìyẹn pé àbòjí ó ga jùra wọn lọ àbòjí tóbi jùra wọn lọ ṣùgbọ́n ẹbọ làbòjí tó tóbi jùlọ la zulmun azimu ó sọ ní gbogbo àwọn zulmu tó kù wọ́n kéré tẹ́bọ̀ ẹ̀rí Lukman bóyí ti tààríkù zulm bóyí sàlàyé ìkàtà ìpèrè zulmù fún ọmọ rẹ̀ pé ẹbọ náà pèrè zulmù ẹbọ àbò títà wá ní wọ́n pọ̀ kéèsì ẹbọ nìkan sí méjì tó tóbi jù mú ẹ̀ kó náà ní ṣe eléyìí àbòsí alákọ̀ọ́kọ́ nìyí àbòsí ẹlẹ́ẹ̀kejì làbòsí tẹ́yìn ẹ bá ṣe fún ọmọlàkejì yẹn tẹ́yìn bá tàbòsí fọmọlàkejì yẹn ó jẹ́ mùsùlùmí ni o ó jẹ́ kéèfèrí lè yẹn tàbòsí fún ni o

ẹ̀rí pé òtútó tó sàbòsí fẹ́ni kejì àbí àbòsí lòun náà ọlọ́ọ̀bà lọ́sùn náà sára pèsè àyè kalẹ̀ àwọn olóòdẹ̀ ń gbé bẹ̀ alkafiruna zalimun àwọn kèfèrí àtàwọn alábòsí ni alladhina kafaru bihi wa 'asaw rasulahu àwọn tó wọ́n ṣe kèfèrí pẹ̀lú ọlọ́ọ̀bà lọ́sùn náà ta'ala tí wọ́n dẹ̀ yapa òjísí ọlọ́run àwọn ọlọ́ọ̀bà àlejọ́lá ló dá yìí náà kalẹ̀ fún ìwọ́n náà máa wo máa wọ àwọn tí ó gbé bẹ̀ máa wo ròyìn àwọn tí ó gbé bẹ̀ àwọn kèfèrí àwọn alábòsí àwọn tí wọ́n ti kèfèrí pẹ̀lú ọlọ́wọ́n bá tí wọ́n dẹ̀ ya pa òjísí ọlọ́wọ́n bá lọ́sùn fàálọ̀ fiha anwa'un min fiha min al'adabi anwa'un

gbogbo àwọn nǹkan tó bá lè mú yàn wọná nínú àwọn ìtẹ̀mílẹ̀ ayé ìyẹn máa ń jìnà pé bá yìí ìyẹn máa ń sọ́ra kúrò ń bẹ̀ náà ọlọ́wọ́ bá lè kẹ́lá ní wa'iddat lil kafirin wattaqun nara kílẹ̀ lè fẹ́ páyà rẹ̀ ẹ má jẹ kan nínú àwọn tá a pèsè náà yẹ fún àwọn kèfèrí ẹ má jẹ kan nù wọn tẹ́ bá ti lè jẹ́ tẹ́ bá ti lè tẹ́ bá ti lè yọra yín tẹ́ fọra yín má tẹ́ ẹ jẹ́ kan nù wọn ẹ jẹ páyà náà nìyẹn ọlọ́ọ̀bá àdìgá lọ́sùn hánà tàrà sọ yí pé ti pèsè fún àwọn alábòsí náírọ́n iná iná kàtó pé àhá ọkọ̀ sọ̀rọ̀ jípò ha ọgbà iná yẹn yóò rọ̀ wọn ni yẹn ni pé iná yẹn ó máa rọ̀ wọn ọgbà rẹ̀ inú ha wà táwọn kèfèrí ìbá ń ké ẹgbàwà ẹgbàwà yughathu bima'in kalmuhli yashwi alwujuh ọlọ́wọ́ bá ní tọ́bà tábà ràn wọn lọ́wọ́ tọ́bà ń kí dé wà láàrin ẹran wà omi omi ọlọ́wọ́ bá ní omi tá fún wọn omi tó yẹ sí pé ó gbóná tó ẹ gbogbo náà gẹ́gẹ́ pé yashwi alwujuh tẹ́yà bá wọ́n ẹ̀dẹ̀ gbọ́dọ̀ má mú wọ́n mú kìí pé àgbà ah, ah, tó mi yẹn tíwárí rẹ̀ àfẹ́ má wọ́n fẹ́ wọ́n báwò ẹ mú kí láti ní ọlọ́wọ́ bá ní díkà ṣàrọ̀ ọlọ́wọ́ ní nǹkan mímu tí ò dáa ní ṣàrọ̀ nǹkan burúkú ní fún wọn wàtá àtìmọ̀ wàtá àtìmọ̀

wà àádá lahum sa'ira ọlọ́wọ́ bá àdéjá lẹ̀ dá fún wọn ó pèsè kalẹ̀ fún wọn iná tí wọ́n pè ní sa'ir tọ́ba sọ pé sa'ir gbogbo náà ni wọ́n gbà lérú bẹ̀ àyàfi nígbà tó bá jẹ́ sí pé wọ́n bá ń gbìyànjú àti sàlàyé iná fún alẹ́yẹ kọ̀ọ̀kan ìgbà yẹn àtọ̀ ìpèsè ìhù iná kan nínú àwọn náà ni tó burú ẹgẹ́ bí jahannam ẹgẹ́ bó lè jẹ́ iná kan nínú àwọn náà tó náà burú síbáyìí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ náà tí ó jẹ́ sí pé ọlọ́ọ̀bà lọ́sùn márùn àtàrà fún wa nírò nípa rẹ̀ nínú al-Qur'an sánàbí sọlọ́sàn mẹ́fún wa nípo nírò nípa rẹ̀ nínú hadith na'am ọlọ́ọ̀bá ní khalidina fiha abada wọ́n ma gbénú ẹ̀ lọ gbére la yajiduna waliyyan wala nasira ọlọ́ọ̀bá sí

àtọ́ìnà lọ́ha ìbá ti fa bá tẹ̀lọ lọ́wọ́ bá ní ọ̀rọ̀ ọba ti jẹ́jìrì wà àtọ́ìnà rọ́súlà èyí ọmọ sí fún wa o àbámà lórí tí ó lè tí ó tí ó sáfún sí mọ́ lórí ẹ̀lú a ò bá dẹ̀ tẹ̀lá nàbì sọ̀lọ́lọ́sọ́gbàtàwà àbámà tẹ̀lọ́lọ́wọ́ bá àbámà tẹ̀lá nàbì sọ̀lọ́lọ́sọ́dá tàbámà ṣe wélé àbámà ti lẹ́tọ̀ sí alẹ́tọ̀ sílú ni tí bá ní ó túnmọ̀ sí pé àìkòtẹ̀ lọ́lọ́wọ́ bá àìkòtẹ̀ lójí tí ọlọ́wọ́ bá lọ́sùn fàárẹ̀ tààlá nínú àwọn kan tó mọ́ mú yàn اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجيد الحمد لله وكفى وصلاة وسلاما على النبي المصطفى وعلى آله وأصحابه ومن والاه وبعد أدعو الله الله سبحانه وتعالى يكرم بأن الله وما النبي صلى الله عليه وسلم كما وراء وصحابه àtìgbẹ́rì kọ̀kọ́wá عن tí النبي صلى الله عليه وسلم àtàwọn tí ó ma wá lẹ́yìn عباد الله. ويلتحق بالإيمان باليوم الآخر الإيمان بكل ما يكون بعد الموت nínú àwọn nǹkan tí ó tún lọ papọ̀ tó ń kẹgbẹ́rin tí ó kó papọ̀ tó darapọ̀ mọ́ ìnígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn òun náà ni ká nígbàgbọ́ sí gbogbo àwọn nǹkan tí ó bá tẹ̀lẹ̀ lẹ́yìn ikú al-imanu bi kulli ma yakunu ba'da al-maut gbogbo tí wọ́n bá fún wa nírò wípé lẹ́yìn tí èèyàn bá kú tán àwọn nǹkan bá yóò tẹ̀lẹ̀ eléyìí náà nínú àwọn nǹkan tí ó ní í ṣe papọ̀ pẹ̀lú ìnígbàgbọ́ sọ́jọ́ gbéra kí á mọ ọjọ́ kẹyìn inú àwọn nǹkan tó yẹ sí pé òun kẹgbẹ́ òun kọ̀wọ̀ rìn pẹ̀lú àwọn ìnígbàgbọ́ sọ́jọ́ gbéra kí á mọ ọjọ́ kẹyìn àpèjúwe irú ẹ̀ òun náà ni fitnatul qabr ìdààmú wàhálà fìtínà nù sáré nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú ni agbọ́dọ̀ nígbàgbọ́ sí kí ni fitna tó kọ́bọ̀ fitna wo ni ó ṣẹlẹ̀ sí ẹ̀dá nínú sáré òun náà ni su'alul mayyiti ba'da dafnihi an rabbihi wa dinihi wa nabiyyi ìbéèrè tí wọ́n béèrè lọ́dọ̀ òkú lọ́wọ́ òkú ìbéèrè mẹ́ta ni fitna nù sáré wọ́n béèrè lọ́wọ́ òkú lẹ́yìn tán bá sin ìtàn

فيثبت الله الذين آمنوا بالقول الثابت ọlọ́wọ́ bá lè kẹlọ́ wá fi ẹsẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́ bá lè kẹlọ́ fi ẹsẹ̀ wọn múlẹ̀ pẹ̀lú gbónù tó fẹ́ ṣẹrinlẹ̀ òun ó fi dáhùn níjọ́ nẹ́lọ wọ́n rí àwọn ìbéèrè yẹn dáhùn gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá tọba bí wọ́n lè ta lọ́wọ́ bá mórí dìde ìyẹ̀dá wí aláwọ̀ bá wa tọba bí wọ́n lè nípa ẹ̀sìn wọn mórí dáhùn pé ìsìlámù ni tọba bí wọ́n lè nípa nẹ́bí wọn mórí dáhùn pa nẹ́bí wọn ó rí Muhammad bin Abdullah mórí yẹn dáhùn dáadáa àwọn tí wọ́n bá jẹ́ olùgbàgbọ́ òdodo ni yuthabbitu Allahu

ìdíkẹ́ ìgbèrè ọmọ sọ ni kò ní rí dáhùn almunafiq almurtab kèfèrí almunafiq ẹni tí ó yẹ pé ń ṣe islam ó fi islam hàn ó dẹ̀ ń ṣe nǹkan àmì náà tó yàtọ̀ fún islam ẹ̀sìn ní tó yàtọ̀ fún islam ó tún ṣe òun tàfihàn dáadáa ó ń fi kúfùrù pamọ́ sínú irú ẹni bẹ́ẹ̀ ẹni tí ń ṣe iyèméjì nípa ẹ̀sìn islam nípa ọlọ́run ọba nípa nàbí irú ẹni bẹ́ẹ̀ ó máa dáhùn pé èmi ló máa mí mẹ́ni mí mọ́lọ́hùn mí mẹ́sìn Islam mí mẹ́sìn tí wọ́n tiẹ̀ níjẹ́ lọ sí ilé ayẹyẹ mí mẹ́sìn yẹ mí dẹ̀ máa òjì sí ọlọ́run kankan tọ́lọ́wọ́n rẹ́ sí mi láàdì èmi ò máa ìjọ ọmọ sọ ní pé sẹmí ìtún náà sàyàkùnlú na ṣe án fàkóòrìtò ó náà sì fílẹ̀ mi èmi kàgbọ́dá àwọn ẹ̀ńsọ̀ nǹkankan ìbínà bá wọn wí náà mọ́gbọ́pá ń sọ nǹkankan ìdásájẹ́ ń sọ gẹ òye mi èmi ò tí ẹ̀ mọ́ tútù rẹ̀ pàápàá sẹ̀mítù náà yẹkùnú na ṣe án fọ́kúltù èmi gbogbo àwọn èèyàn sọ gágá èmi náà tẹ́sọ ní Allahu Akbar ọlọ́run jíká bá wọn ń di irú àwọn ẹ̀dá báyìí ìbéèrè yẹn pàtàkì gan náà ìkan nínú àwọn tí wọ́n ń pèrà wọn láàfá aláwùjọ wa yìí ọlọ́run kó fọ́nà mọ́ wọn wọ́n ní ìbéèrè kindergarten àwọn abéèrè lọ́wọ́ orú ẹ̀ àwọn pé wọ́n tó bá sí pé wọ́n náà tó yẹ pé ọ̀yẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ẹjẹ́ àmọ́bọ̀ wọn bàbá bàbá àwọn bàbá wa ìkan máa jẹ́ pé ìbéèrè yẹn wọ́n á béèrè lọ́wọ́ nínú sàárè pé ìbéèrè ọmọ kindergarten Allahu akbar Allahu akbar àwọn èèyàn hó ẹ̀ẹ́ òlí ọlọ́ ẹ̀ẹ́ àfá wallahi kúfù lẹ́bí hó yẹn iṣẹ́ kèfèrí lẹ́bí hó yẹn ìbéèrè tó béèrè lọ́wọ́ ẹ̀wọ̀n ẹ̀dárì nínú sàárè

nínú àwọn nǹkan tá ní gbàgbọ́ sí olẹ́ni azabul qabr ìyà nù sàárì kágbà wípé ìyà ń bẹnu sàárì wà na'imuhu bákan náà kágbà pé ìkẹ́ ń bẹnu sàárì ìkẹ́ ń bẹnu sàárì ìyà ń bẹ́ẹ̀ ẹ̀rí ìyà nù sàárì ń tiẹ̀ àwọn tí ó jẹ ni az-zalimun àwọn alábòsí minal munafiqin wal kafirin nínú àwọn tí wọ́n àwọn tí wọ́n fi ìsìláàmù hàn ṣe kúfùrù lábẹ́lẹ̀ àwọn alkafirun àwọn tí wọ́n gbé kúfùrù wọn hàn dáadáa ní ti wọn wọ́n ṣe nǹkankan míì ju kúfùrù lọ wọ́n ti fi hàn àwọn tí ó jẹ àánú sàárè ni ọlọ́run bá lọ́sùn hàn dára sọ wípé wà láwùtárọ̀ ìrìnlọ́límúnà fi ghamarati mọ́wù ọlọ́ba ní kíri ànábì bá rí tó bá yẹ kó mọ́ ń rí àwọn kèfèrí ni nígbà ni irú ìdààmú tí wọ́n bá wọn irú ìyà tí wọ́n jẹ wọn wal malaikatu basitu aydiyahum ọlọ́run bá láwọn màláíkà fún gbẹ̀mí wọn ó tẹ́wọ́ wọn sí wọn báyìí pé akhriju anfusakum ẹ máa fún ẹ máa mẹ́mí jáde pẹ̀lú tipátipá ń fi gba ẹ̀mí yẹn al yawma tujzawna adhab bima kuntum taquluna ala Allahi ghayra al-haqq nítorí pé àwọn nǹkan tẹ́ẹ̀ máa ń sọ nígbà tẹ́ẹ̀ wà nílé ayé tẹ́ẹ̀ máa ń sọ nípa ọ̀nà ọba ní kí èso òdodo ni bima kuntum taquluna ala Allahi ghayra al-haqq ẹ̀sọ̀ ọ̀rọ̀ kúfúrù táwọn

wọ́n làwọn ẹgbẹ́ yìn ọlọ́wọ́ ẹ ọba gbangba fún àwọn ọ̀rọ̀ burúkú ẹ́ àrí ìrọ́ àlá ejò àdàgbà mọ́tẹ̀pá ọjọ́ bí ajére gbangba

ala Allahi ghayra al-haqqi wa kuntum an ayatihi tastakbirun nítorí wípé ẹ̀ ń sọ nípa ọlọ́run bá ghayra al-haqq in tí ò kìí sódúdú bákan náà wa kuntum an ayatihi tastakbirun ẹ̀ẹ́dẹ̀ ń ṣe ìgbéraga sáwọn àmì ọlọ́run bá nígbàtán mú wá fún nílé ayé pè ní ìgbéraga òun náà ni bá tó ṣàpé wà gọ́ọ̀tún náà kíyàn orúnrú báyìí kó ti takò

wàkúntún àyàtì ìtẹ̀tẹ̀kìrù ẹ̀ẹ́dẹ̀ ń ṣe ìgbéraga ẹ̀ ń takò àwọn ayé ọlọ́run bá gbàtẹ̀ wà lé ayé ọlọ́run kó sọ wà kúrò bẹ̀ níparí ọwá nínú sahihu muslim min hadithi zayd ibn thabit hadithi zayd ibn thabit bá alátọ́lá nabi sallallahu alaihi wasallam ó ní falawla alla tadafanu ọjọ́ kan ẹ̀rú bá nabi sallallahu alaihi wasallam arábìn kọjá mi sàárì kan ni hadith ẹbó ṣe mọ́ nínú sahihu muslim ni

ní bá bẹ́ lọ́wọ́ ọba tí kọ́lọ̀ ọba lè kíra tó jẹ́ ìdíkẹ́yìn náà máa gbọ́ ìyanu tààrí tí mọ̀mọ́ ń gbọ́ kọ́lọ̀ tí bá bẹ́ fún kọ́lọ̀ jẹ́ tẹ́yìn ló ti gbọ́ báyìí alẹ́bí tó ń bà tí bá ọba rẹ̀ bá gbọ́ ẹ̀ ní sara máa ìyanu iṣẹ́ tó rọrùn

تعوذوا بالله من عذاب القبر تعوذوا بالله من عذاب النار تعوذوا بالله من الفتن ما ظهر منها وما بطن قالوا أو صحابة ودعوا نعوذ بالله من عذاب القبر فتقول نعوذ بالله من الفتن ما ظهر منها وما بطن à ń wátọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ba ọlọ́wọ́ba à ń wátọ̀ lọ́dọ̀ rẹ à ń sájìrì ọlọ́wọ́ba kó sọ́wọ́ fún bí fìtínà elétọ́ hàn àrẹ́bìsọ aláàsùn àti sọ fún wọn pé ta'awwadu billahi min fitnati dajjal ẹ ma wá sọ lọ́dọ̀ lọ́wọ́ bá kọ́lọ̀n kó sọ ikú bí fitina dajjal qalu na'udhu billahi min fitnati dajjal wọ́n wá sọ wípé awásọ̀lọ́dọ̀ ọlọ́wọ́ bá lọ́sùn hàn tààlákù níbi fìtínà dajjal ìbátàrí sọ lásán sọ pé ta'awwadu billahi min azabil qabr ta'awwadu billahi min wọ́n láwọn wá sọ̀lọ́dọ̀ ọlọ́run bá kó rí yaná arábí ta'awwadu billahi min adhabil qabr wọ́n sọ pé na'udhu billahi min adhabil qabr gbogbo tánàbí sọ̀lọ́dọ̀ àbájọ́ sọ fún wa pé ẹwà sọ̀lọ́dọ̀ ọlọ́run bá kó rí yà báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n dà náà bí wọn

àwọn fitna mẹ́rẹ̀ẹ̀rin yẹn a ò gbọ́dọ̀ mọ́sí àwọ̀ ẹmà wo ń sọ pé àrùlé mọ́sí a ò gbọ́dọ̀ mọ́sí bẹ́yàn bá ṣe ìrùn rẹ̀ nígbà tó bá màmá tí ò sí tó bá gbàgbé yóò forí kan rẹ̀ ìtara wípé àwọn nǹkan kan mẹ́rin kan bẹ níbi tàṣáwù a gbọ́dọ̀ mọ́mọ́ rí bá تجيب عليهم من عذاب القبر من عذاب النار ومن فتنة ومن شر فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال ní nǹkan mẹ́rin yẹn ànábì pa wá láṣẹ ká máa wá sọ níbi àwọn nǹkan mẹ́rin yẹn tàbá wọn fi tàṣàkù ibi àtàyà àtàyà gbẹ̀yìn títí tààrin ó sì jọ ọ̀rọ̀ yẹn lórí ọ̀run nínú àwọn nǹkan tó jọ ọ̀rọ̀ yẹn lórí ọ̀run torí pé fítínà rẹ̀ kìí ṣe tó kéré kọ́lọ̀ màlẹ́kẹ́ lápọ́dà fọ́sọ́ ẹnì kọ̀ọ̀kan wa nínú fítínà ìyá náà ọlọ́ọ̀bà ní jẹ́lákọ́dá ń kó sọ wa kú níbi ìyanu sáré ọlọ́ọ̀bà ní jẹ́lákọ́ sọ wa kú níbi fìtínà gbogbo fìtínà yẹnyẹ ilé tó máa délé tó pamọ́ ọlọ́ọ̀bà kó dẹ̀ sọ wa kú níbi fìtínà al-Masih ad-Dajjal nígbàtí ó ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من من فتنة المحيا والممات ونعوذ بك من الفتن ما ظهر منها وما بطن ونعوذ بك من فتنة المسيح الدجال قوموا إلى صلاتكم يرحمكم الرحمن